هذه الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل مشتتة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، هذا البدء ولو وضع الطريق فيك روح ولو رشدا وما حياة أو فيقيم ويصلي على النبي صلى الله عليه وسلم بالتدبير القيامة أبلغ كل كتاب توحيد السلام عليكم ورحمة الله وبركاته لو ترى الأدب المفرد يعني كيف ترى الشيخين الإمام البخاري أمير المحدثين في موقع لذي عودتني شكل الإعطاء لما صحيح البخاري كتاب الآداب هو البيت أما يرد فينا وللذكرى أما الأدب المفرد ينادي àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìwà ìlú òmìnira olówó ńlá tí wàá yìí ṣe fún ìtumọ̀ ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìlànà mọ́kànlá ẹlẹ́gbẹ́ tí wàá kọ́ tí wọ́n dá ṣe pé gbogbo àwọn ẹ̀kọ́ ṣíríṣi náà ní oko nínú rẹ̀ wàá rí pé ẹ̀kọ́ tí àwọn kà níbẹ̀rẹ̀ òun náà ní kọ́ pẹ̀lú àwọn òbí ẹyẹ méjèèjì tó náà ní à ń bá lọ òkè ọlọ́pàá ṣàtúnyẹ nǹkan tí ó wúlò fún wa torí pé nínú nǹkan tí ó máa ń ràn mùsùlùmí lọ́wọ́ jù tí ó ràn mùsùlùmí lọ́wọ́ ní ìrànwọ́ tó ní agbára ní ìjọ gbèbè àgbẹ̀yà náà kí ìrànwọ́ mọ àṣọ wúwà pẹ̀lú àwọn èèyàn ó wà nílẹ̀ kódà ní ìsọ̀lá ọ̀nà onírúurú nǹkan tó ṣe pé yóò mú yóò sùn wọ́n yóò mú gan-an níjọ́ gbogbo àgbẹ̀ yára tó ṣe pé kódà àwọn orí àwọn iṣẹ́ mi èèyàn ní mọ pé àmọ́ ah, mo ti rí ládàá yìí kí pé tí mo ti rí náà ní ìfúnṣẹ́ àlùkòlù kí ọjà lọ́wọ́ àlùmọ́ mi kọ́ ní alẹ́ rẹ̀ ṣùgbọ́n tó wà wọ́n wá gbé láti fi ètò ìlàṣọ́nà owó àpẹẹrẹ àwọn òbí. níbi tí àkàkọ́ òun náà lè bá mi láàánú lọ́ọ̀ni òun láàánú lọ́ọ̀ni lọ́ọ̀ni láàánú wà lóye yìí. ilé lákọ̀ọ́bẹ̀ ní ìgbà tí a pàdé kàn ní òbí ìkábà sọ̀rọ̀ ní báàbò يضر والديه ما لم يكن معصيه بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى باب وتنظر اليه مسجد الجوز العطيه حدثنا محمد بن عبد الرحيم قال حدثنا عمرو بن الخزاع بن عقيل بن سكنى بن البصري فقلت قال حدثني راشد ابو محمد عن جد بن عن أم الدرداء عن أبي الدرداء قال لو كان رسول الله صلى الله عليه وسلم ذكرا لا يدرك الإيمان شيئا فليقيم أو كذلك ولا تشمتن أن المقصودة عقيلا ومن تركها من عملا فلا تكونن الصلاة المقصودة عملا

نعم آه الإمام البخاري عليه رحمة الله أني باب يعني في يعني ترجمة يعني في رسوم الشيء توبيك يعني في أفريقيا هنا هنا في يبر والديه èèyàn gbọ́dọ̀ máa ṣe dáadáa sí òbí èèyàn méjèèjì máa yẹn kóló máa ṣíyà tí nǹkan tó ń pè wọ́n ṣe ó kí bá mi ṣe ẹ̀ṣẹ̀ nígbà yẹn láti fi ìṣẹ́ náà. الإمام البخاري يقول حدثنا محمد بن عبد العزيز قال حدثنا عبد الملك عبد الملك بن الخطاب بن عبيد الله بن أبي بكر البصري لقيته بالرملة لهم فجرني أي كتبني رملة قال قل حدثني راشد أبو محمد عن شهد بن حوشب عن أم درداء لقد يا درداء ẹ̀pà kẹ́lẹ́kẹ́lẹ́ àní àbí ìdàrúdà ó ní àbí ìdàrúdà ó ní ọgbà ọ̀rọ̀ yìí wá káàdì ọkọ̀ báyìí pé àwòsàn رسول الله صلى الله عليه وسلم بتسع أم درداء ó lé olùgbọ́lágbọ́dọ̀ àbúdàdà tó jẹ́ ọkọ rẹ̀ wípé anábìyí sọ àwọn ọ̀rọ̀ mẹ́sàn-án kan fún un ó fi sàkọọ́lẹ̀ fún rẹ̀ irú àwọn ọ̀rọ̀ báyìí tí a bá gbọ́ pé ànábì sọ àkọọ́lẹ̀ fún lágbájá kan kò túmọ̀ sí pé nǹkan yẹn olú rẹ̀ nìkan ní ọmọ torí pé àwọn ọmọ sọ pé ọ̀rọ̀ ìfura bí ìlú ní ìlànà láàbí kòtò sí àtúntàdà a máa rí ìwòye sí ọ̀rọ̀ òní pé a máa lo ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tá a bá rí pé ọ̀rọ̀ tó kárí ni kìí ṣe pé ìkòsó ti sábà kìí ṣe pé lérí ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí nìkan náà ni a máa lo ọ̀rọ̀ fún. Abu Darda ó ní alẹ́ni sọ̀rọ̀ sọ́nà tó sọ àwọn nǹkan mẹ́sàn kan fún un. nígbà tó ń nǹkan yẹn kìí ṣe Abu nìkan lọ́ba rí ni. anábìlélá tó ṣe kébé ńlá iṣẹ́ ìsáyìí má ṣẹbọ rárá pẹ̀lú nǹkan kan pẹ̀lú ọlọ́run yẹnni kí n máa mú orogún pẹ̀lú ọba tó dá ọ. wà á ń kò dé ìyá àwọn ṣòro dà kódà kó lè débi pé àwọn èèyàn máa ń gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí wọ́n mú ọ wọ́n ní ó ń ṣẹbọ wọ́n á ní ìlú ṣe wọ́n á bẹ̀rẹ̀ sí ní gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n kalẹ̀ mọ́ṣẹ́ bọ̀ yẹn pàtàkì jùlọ ẹbọ tó bá ní í ṣe pẹ̀lú fúnìn iṣẹ́ pé pé èyí ó ṣe ni bóyá wọn ní pé o balẹ̀ fún òòtà forí balẹ̀ fún òòtà yìí tó àbí bọ́ bá ṣe máa ń bọ òòtà wa lélẹ́yìn tó o bá sì ṣe àpá ọ ní kẹ́kọ̀ọ́ wà ń kò tẹ́ ẹ́ dá ṣorí àwọn tó bá ṣe pé ọ̀rọ̀ tí ìyẹn sọ tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀bọ ni wọ́n ti sọ pé kò sọ ọlọ́run bú ọlọ́run tó pé ọlọ́run ọba tó pé kíní ọlọ́run ní lọ́dún sáwà yìí ìyẹn lè wúyẹ̀ tó pé òkú ọ irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí àmàrú bẹ́ẹ̀ni yá ọ̀sẹ̀ wọ́n ní kó bú ànábì kó bú ọlọ́run kó bú Islam kó tó jẹ́ nǹkan kó bú tó jẹ́ ṣírìkì tí o bá ti rí wọn láwọn pa ọyà wí wọn sì ní kọ́ lọ́wọ́ ìgbà tó dọ́dọ̀ anẹ́bí sọ̀lá ọ̀sẹ̀lẹ̀ wọn sọ fún anẹ́bí pé nǹkan tó ṣẹlẹ̀ rí anẹ́bí ni kayfa wajadta qalbak báwo ló ṣe rí ẹ̀mí rẹ̀ à ó ní mutma'inna bil iman ní ọkàn mi wà pa pẹ̀lú iman yẹn gbogbo tí nǹkan yẹn kàn fẹ́ lórí àwọn ni anẹ́bí ni fa in aadu fa'in tó bá tó padà wá tó bá tó ṣe bẹ́ẹ̀ fún ọ òun náà tó ṣe bẹ́ẹ̀ fún ọ ẹni pé njọ́ mi sọba tó ń rí ọ sọba tó tún ọ mú báyẹn wọ́n náà tó wí bẹ́ẹ̀ wọ́n ní kó tó bú ẹ̀sẹ̀ bú mi bú ọlọ́run ṣe bẹ́ẹ̀ wọ́n bá ti fi ọlẹ̀ wọ́n ló ní ẹ̀mí ara rẹ̀ so làwọn kan ti gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìlú àgbà tó ní ìlànà tẹ̀kíyà kọ́ọ̀lù lè sàn olú tí ọ̀rọ̀ ń ṣe tẹ̀kíyà sí pé ń gbéra ṣe eré àwọn ènìyàn máa iṣẹ́ ògbọ́dọ̀ lórí tẹ̀síyà kódà nǹkan tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ tí kìí ṣe kúfúrú bí alákòjú ẹni ṣe nìkan wáyé ọ̀gbọ́n tí ọ ọ̀wà ni ọ̀yá lọ́nà yẹn pa alágbájá tí ọ̀yá mọ̀ èso kọlọ̀ lè pa tó bá pa yín pa wọn náà ọ̀wà ni wọn láwọn pa mí náà ni ẹ̀ wọ́n fẹ́ kú àmọ́ lè pa ẹnìkan tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kéèyàn ń ṣe yóò jẹ́ tààdí èyí ó tẹ̀ ọmọlúwàbí ẹnìkan àbí ẹ̀tọ́ ẹnìkan wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan yẹn bó ti nǹkan fọ́ọ̀sì rẹ tó yẹ gbọ́dọ̀ ṣe tó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹbọ ẹbọ tó bá ti ní í ṣe pẹ̀lú iṣẹ́ bó ti nǹkan lílu yẹn tó kán fọ́ọ̀sì yẹn tó yẹ gbọ́dọ̀ ṣe yẹ gbọ́dọ̀ ṣe pé wọn ni ẹ̀tọ́ ẹ̀yin lọ lè bá wọn bọ̀ gbọ́dọ̀ ní lílu yìí pọ̀ ẹ̀rọ o títọ̀ á lọ sí ibi ọ̀tún náà ni wọ́n lù nílùú nílùú náà ni àbí nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ẹbọ náà nǹkan lọ́yà gbà lórí ẹwẹ́ṣẹ́ yìí ẹ̀rọ ìpayé kan nìkan kọ́nà wàá gbà kó tuma lọ lè wẹ̀ ẹ̀ẹ́dá kọ́nà ẹ̀dúró lójú ọ̀nà ẹ̀ẹ́dì lè wẹ̀ báyìí à ẹ̀yọ́ gbọ́dọ̀ ṣe yẹn o wọ́n ti dé sí pẹ̀lú iṣẹ́ tó wúrẹ́ là ń kà pé wà ní kò dé ẹ̀dá ẹ̀ọ́ wọ́n ní àwọn oṣù wọn àwọn ọmọ ẹ̀sìn àwọn ọjà àwọn oṣù wọn ná àbí wọ́n fi náà ṣọ́ọ̀kì rẹ ogun tó lè wù kó jẹ́ ìyẹn gbọ́dọ̀ ṣe wá jẹ́ pé ẹbọ ni alákọ̀ọ́kọ́ ni. anábì ni wàlá sẹ́sọ̀rọ̀ kánìnà wàlá sẹ́sọ̀rọ̀ màkútúbà bùkà ẹ̀mídàn anábì ni ọgbọ́dọ̀ fi ìrún lẹ̀ ìwọ àbújọ̀ta ìrún ọ̀ràn àyà kò sì mọ́tò fúnni wà mẹ́ ń sọ̀rọ̀ ká a mùtà àmìdán bẹ̀rẹ̀ àtìmílẹ̀ òbímà fi irun kíkí kalẹ̀ ẹnìyẹn àdéhùn pé ń jẹ́ mùsùlùmí ó ti kó lérí rẹ̀ yẹn ni pé ẹnìyẹn ti ṣe lágbára tó lélẹ́yìí èèyàn nílà ká ìgbà kúrò àbúrò èèyàn yóò gbọ́dọ̀ fúnra kalẹ̀ nítorí jẹ́ kí o fúnra kalẹ̀ náà ni pé ọmọ nǹkan ti ń ṣe máa ẹ̀hẹ́n inú ẹni yẹn ọlẹ́tọ̀ọ́ kò sẹ́lọ̀mù nígbà tí kò bá kírun ẹ ìṣe kékeré ni ẹ ìṣe tó ń dúkú lè jẹ́ kí o fúnra kalẹ̀ lásìkò yẹn ni pé èèyàn ń sùn lọ́wọ́ ẹni yẹn lè ní ẹnìyẹn tó bá ti wá jí ẹsẹ̀kẹsẹ̀ ó ti lọ lè àbójú gbàgbé ó gbàgbé nǹkan á ìwọ̀n ah! tí káyí náà tẹ̀kàn wọ́n àyè làbá ti ah, ah, eh! kí láti ibi tó ń sílẹ̀ kúrò àyè wágó náà àgó wágó sí wò ti lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlẹ́kẹta النبي سني وابو درداء ولا تشربن الخمر خمر مدي فانها مفتاء كل شر oni kọ́kọ́ ní ẹ̀rọ ìlú sí gbogbo aburú gbogbo mùsùlùmí ni àná ní báyìí gbogbo mú sí àti tí bá lọ ní séèyàn bí ọmọ sí. tó èmi ní pẹlẹbẹ paraga oríṣiríṣi táwọn èèyàn máa ń irú àsìkò yìí ó ti wà lágbára ẹ̀fẹ̀ tọ́lọ̀ bá tàn ní kódà ní ṣọ́ọ̀bù tó ti ń ta súwìtì tó ń ta kínní ẹ̀jì bá wọ́n ti pọ̀ ọtí síbẹ̀ tí wọ́n ti ṣe ní pákẹ́tì wọ́n ti ṣe ní oníkínní tákẹ́tì so anabi ni ọgbọdọ ọgbọdọ nítorí ilẹ̀kùn gbogbo aburú ni òun náà ń ṣe kalẹ̀ fún yàn ẹni tó bá mu tí yóò yàrá ìlójú tí ẹni tó bá mu tí yóò lè jà ẹni tó bá mu tí kò ní ràn yàn láti bú ẹnibọ́dì àgbàlagbà akẹ́kọ̀ọ́ lójú ọdún tó ọpọlọ rẹ ti ọpọlọ rẹ ti dàrú bẹ́ẹ̀ náà ni àwọn tó ń fagbó àwọn gbogbo pọ̀ nínú àwọn ọ̀dọ́ ọlọ́rin lẹ́sẹ̀ tó gbogbo àwọn kan báyìí Islam ọ̀fẹ́ àwọn ọmọ ọ̀dọ́ mugbó fagbó mu pẹlẹbẹ mu rọ́bà mu oríṣiríṣi wọn gbogbo oríṣiríṣi burúkú gbogbo ẹ̀ náà ń so wọ́n ti máa bèbí codeine oríṣiríṣi náà wọ́n tẹ́bá rúkọ tó bá gbé mẹrẹndà lọ́wọ́ ẹ̀rù pé mẹrẹndà lásán ni àbí fanta ẹ̀rù pé fanta lásán ni wọ́n ti ju nǹkan kí nǹkan sínú rẹ̀ so àsìkò bí kọ̀ọ̀kan kó kọ́ ọmọ rẹ̀ ní ẹ̀sìn lójú kẹ́sìn òye ọmọ rẹ̀ wàláhì ẹ̀sìn nìkan ló lè làyàn nínú gbogbo fìdí náà yìí tí bá mi tẹnu ọgbẹ́ kọ́mọ lẹ́sìn kọ́mọ lẹ́sìn kọ́mọ ní súnà ó ti súnà nìkan náà ni dàgbọ́n ni ọmọ lẹ́sìn lọ táwí táwí gan ni ó ti kọ́ àgbákò gan. tó àwọn ti ti súnà súnà yìí ló ti kọ́mọ wúlò ló ti kọ́mọ níláárí wọ́n bá gbádùn ọmọ wọn súnà wọn wá di àgbákò fẹ́lẹ́ òní nìyẹn ó di àgbákò fẹ́lẹ́ òní kọ́dà ìlú ní kólúra súnà débi pé subhanallah ẹ wò pé àìrò ah, ọ̀rọ̀ wuli jáde lẹ́nu rẹ̀ yìí kí ọmọ ní ah, àtọmọdé fi kọ́ńtà tọmọdé fi súnà kò sí àtọ̀ láàrin yìí mo ní láti nǹkan ń fi ọpọlọ ẹni wọ́n pa ẹni tí ń fi kọ́ọ̀tù wọ́n sọ fún ẹni tí ń fi súnà pé eh, kò sí àtọ̀ láàrin yìí náà ìgbà ìdílé yìí náà wọ́n ti fóònù tó wúlò lẹ́yìn náà ní wúlò ah, ẹgbẹ́ ẹni wo tí ìmọ̀ adéjọ́ ń súnà kò rí wọn rí. sọ àmì ó ní ẹ gbọ́dọ̀ débi nǹkan mímu ọtí torí òun nílẹ̀ fún aburú ó di mẹ́ta ibi táwa fẹ́ lò gẹ́gẹ́rẹ́ lẹ́yìn anábì ni wà á pé wà lẹ́dẹ́yìn máa tẹ̀lé òbí rẹ méjèèjì àti tá a bá pa ọ́ ní tá a bá sọ fún ọ kó máa lò ó yà pa ní tá bá sọ fún ọ tó ń gbọ́ tó ń sọ tẹ̀lé wà in amaraka an takhruja min duniyaka kódà tó bá ti di bí wọ́n bá ìfẹ́ rí ọ nínú ìlú yìí máa ìfẹ́ rí ọ nínú ìlú yìí máa àbí ìfẹ́ rí ọ nílé mi máa eke àtìtọ̀ dúníyà gbogbo nǹkan dáadáa rẹ tó fi ń ṣayé àwọn ọ̀nà táwọn afá gbà dùn dáadáa rẹ tó fi ń ṣayé tí wọ́n náà wò pé à kí mọ́tò mi tó wọ ẹsẹ̀ rà ní àbáwá ní ní gbà lọ́wọ́ rẹ̀ àbí tó bá ara tèmi náà fún mi ní gbà ilé ìlọ́wọ́ rẹ̀ wọ́n gbé ah ntẹ́mi náà fi ń gbádùn ó gbé fún wọn náà ẹ wo bí ẹ wo bí bí súnà ẹ wo ẹ̀kọ́ lọ́la tó ń kọ́ wa tó ṣé nítorí wàá tó yẹn nínú wa ní kéwòn ṣe ìrìn ní ṣe onígbà náà ti gbé ní tó ga ké nítorí fi ń gbádùn ayé wọn ní kó mẹ ilé rẹ tó kọ́ rẹ́kẹ́tẹ́ àbáwá ní ọ̀yá èmi mo fẹ́ máa lò ó tí o bá nílé aláàbí kan bẹ tó ṣe pé ọmọ wa ọjọ́ fún àná níbi bàbá mi láìra ìyàwó àwọn àmì ṣe kíkà fún mi gbogbo dúkìá mi yányá ó ti dá gbogbo ẹ̀ ó ti dá gbogbo dúkìá mi yányá ní ẹ̀rọ bí kọ́mọ wà nínú kejìlá kojú àpèjúwe tá a lè kúrọ́ lọ́wọ́ nìyẹn kọ́mọ wà ní bóyá ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àbí ń ṣiṣẹ́ nílùú èbó ọwọ́ à ń tẹ́lẹ̀ owó sí bàbá kí ẹ máa àbá ń fẹ́yàwó àbá ń fi owó ṣe bájú ń jẹ ló bá ń náwó ó dé báyìí ilé dáa mú ilé pọ̀ ilé ni wọn lọ rújú pa nàbí anabi ni à ń tàwọn amáyálùkà ní abik bàbá rẹ gan àti dúkìá rẹ awọ àti dúkìá rẹ bàbá rẹ ló lé ọ sódà ni súnà nàbì sallallahu alaihi wasallam súnà tó dẹ̀lì yẹn kó tó lágbára wájú anabi ni tí bàbá yẹn bá ń sọ fún ọ pé wàláwó yẹnì amarok wà in amarok yẹnì pé ìyá rẹ àti bàbá rẹ wọn kọ́ láṣẹ àwọn tafúrójà mi dúnìyà kókó kó níbi tó fi ń ṣayé fákúrújù lẹ́wọ̀n jáde fún àmì yẹn jáde kó fún wa níbẹ̀ tó ibi tí alimami Bukhari wọ́n fẹ́ lò níbi tẹ́lifíàmà ìtọ́jú wọ́n fẹ́ lò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yẹn pé gbogbo tó bá ní kéèyàn ṣe náà lè yẹ gbọ́dọ̀ ṣe àfi tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ẹni kí wọ́n ní yorùbá rò wá nídé yìí ọmọ máa ṣe dáadáa mọ́nà àlìbùnú yorùbá rò wá nídé yìí ọmọ máa ṣe dáadáa tóbi rẹ̀ máa kún máa ṣìyà tí ì bá ṣe ẹ̀ṣẹ̀ náà ní dáadáa tó fẹ́ ṣe fún ọ yẹn bákan náà anábì tó lè wàlá tunáàzì àìnà wùlátẹ́lì àmù anábì ní ẹ má máa bá àwọn aláṣẹ ṣe fàǹfà ẹ má máa bá aláṣẹ ṣe fàǹfà pé tó wà lórí ìjọba ọba àlú ẹ má bá wọn fa kànáàgbà ìpè ànígbà ọ̀pàṣẹ wọn ló lè ànígbà tó alẹ́ mi ni wọ́n ṣe bẹ́ẹ̀ o wà ìrọ̀ àyíta ẹnìkà ẹnì kódà kó o rírà rẹ pé èèyàn ni wọ́n náà mọ́ni kò tóbi kíni ṣé o ti ìdínkù àṣẹ ìdínkù ara rẹ jẹ ṣẹpẹ́lú lọ níyì èmi lọ pàtàkì kódà afá mi lọ níyì afá ni àmọ́ yóò pàtàkì hàn kó náà wá wọ pé ìjọba lókùtù wọn máa fi ìjọba bá ṣíjú sí i ẹnì kan ò ní kọ tó fi mọ̀ pé òun dáràn tó ànábi kìlọ̀ pé wọ́n kọjú síjọba o wọ́n bá síjọba pa kankan kódà àdéhùn bẹ sanabi ni wà ń bọ́ra bá wọ́ harek wà á fọ́dà mẹ́lẹ̀k tíjọba bá fúrufú kì dúkìá rẹ̀ ọgbà pọ́pátì rẹ̀ mọ́ni ńlọ kọ́tù. àwọn sọ̀rọ̀ bá ní gbọ́dọ̀ wá ṣe anabi ni fasalúlọ́ àhápàkì ma bíire pé ọlọ́run ẹ̀tọ́ mi ọlọ́mọta bá mi ọlọ́mọta fún mi wà á ti im hapa o àwọn aláṣẹ yẹn mọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹni pé lẹ́yìn ìgbà yẹn tó táàkì mọ̀ ẹ̀tọ́ fún wọn tobi anabi sọlọ ọtọlọ bó ṣe kọ́ alẹ́ lẹ́yìn ìlànà súnmọ́ ni iná ni ọ̀rọ̀ ìbá àwọn aláṣẹ lò ìbá ìjọba lò bó ni o ṣe máa ń ṣe pẹ̀lú ìjọba tó eléyìí ọgbọ́dọ̀ jẹ́ ìkọ́tù gbọ́dọ̀ yí oní sódà ẹ kọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ gbogbo táwọn gọ́ọ̀mẹ́ntì yìí ti yọ̀ dá ní kankan kankan balùjẹ ni kankan kébí pàlú ni kankan kébí nìkan ni kọ́ wá jẹ́ pé etí méjì mẹ́ta ń bọ̀ ń bọ̀ ìtọ́wá burú jù ní kọjá pé lórí mẹ́mbà rí àbí lórí rédíò àbí níbi pé òun báwọn èèyàn oṣù wá sí máa yẹn tàbí àgbà báyìí ṣẹpá fámílìsì wọ́n ti sọra wọn di àwọn ọ̀gán ní campaign kíni campaign committee àti campaign member fún olóṣèlú kan eléyìí ní olóṣèlú kan wà fún rẹ̀ sòkí ní ń fà àáfàá tí ò bá mọ nǹkan tí ń bẹ nínú síra àwọn torí kò tó máa ń kàmpé ìfẹ́ nìkan ọ̀nà tó lè fi wí tó lè fi lọ láyé rẹ̀ tó tọ́nà ló fi yẹ díẹ̀ ní kọjá pé ẹni bẹ lérí eré ìjọba àwọn olò ń kàmpé fún tó ti bẹ́ẹ̀ náà ìjọba kan fà pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú àbùkù làbá yẹn padà kàn lọ́dọ̀ àwọn èèyàn gan ṣe rí yẹn tó lè fi yẹ fún yẹn fún ẹsẹ̀ pé àá ah, ah, ẹ̀wọ̀n gómìnà tó wà ń bẹ yín omi dáadáa tó ṣe wọ́n ní abúlé yẹn ní kéèyàn mọ̀ sọ òun dáadáa rẹ̀ yẹn kò fi lè múra sí dáadáa aburú yẹn kọ́mọ́déké tó bá ń sọ tó bá gbọ́ èyí ọ̀ àgbóná ṣe à èmi ló bá wí báyìí tó yóò sì jẹ yẹn yá síbẹ̀ kò sí ní ṣẹlẹ̀ àti kí yorùbá tó dàrú yóò sì ní dàrú mọ́ ìkẹ́kọ̀ọ́ ní ṣe òkè yorùbá dàrú àwọn ẹbí ni wọ́n fara gbé e tó náà ni ètò wa dájú ìbátan wa rí àwọn aláṣẹ wọ́n ń ṣe nǹkan tí ò dáa àti tí wà fún yòó náà pé tẹ́lẹ̀ lójú ọmọ ọgbẹ́ ẹ káàdì ṣe wà sí fún wọn mọ́lẹ̀ wí o ẹ ṣe wà sí fún wọn àmọ́ ẹ lọ lè bá wọn lẹ́yìn kan òun kan wọ́n tó bá láǹfààní bẹ́ẹ̀ tó bá ti láǹfààní bẹ́ẹ̀ jákẹ́nu rẹ̀ alẹ́kùnrin náà nìyẹn ẹ̀yà tó bọ̀ bọ̀ òun lọ́gbà àdìsí wa ó ní alẹ́ sọ lọ́sọ náà sọ fún wa pé mọ́n àrọ́ báwo ní tó wà lórí àṣẹ ìjọba ọ̀fẹ́ tí ó wà sí fún un ànábì ní pẹ̀lú yá kó bí ẹni ìgbà lọ́wọ́ mú pẹ̀lú yá kó lè bẹ́yìn náà wọ bẹ́yìn náà ẹjọ́ wà ní kọ̀rọ̀ kan tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ lórí yín wọ́n ní wà ń àtọ́ wọ́n wà ń kọ́bì tó bá gba wà tí ṣe fún un ah, náà nù wọ́n ń là tí o bá gbà ọ̀kọ̀dọ̀ adàlẹ́rì àlè wọ́n ti ṣe ń tọ́yọ kí wọ́n ṣe ń tiẹ̀ tolẹ́yìn lẹ́nu ìlànà tó nà lẹ́bi sọ́nà wọn rẹ̀ sẹ́lẹ̀ bẹ̀rẹ̀ yóò fi gbogbo àwọn tó ń takòjọba tó ń sọ̀rọ̀jọba láì dá kọ́dà lójú tó kúrò ní nàìjíríà ìjọba sàwùdí náà wọ́n lè sọ láì dá ìjọba sàwùdí ọ̀rọ̀ wọn ní wọ́n lè sọ ìjọba sàwùdí wọn ti báyìí ìjọba kí wọ́n ti báyìí pàtàkì jùlọ àwọn ìkọ́nù mùsùlùmí tó lẹ́ nàìjíríà àwọn islamic brotherhood pàtàkì jùlọ àwọn tmc àwọn afá wọn bí bàbá arábìnrin láṣàfi afá yẹn ọ̀rọ̀jọba nàìjíríà ọ̀rọ̀jọba sàwùdí tún ní tiẹ̀ ọlọ́kùnrin náà kan ṣe kòtò ọ̀sábà ṣe kòtò gánà jọmọ́ ọlọ́kùnrin kan wọlé ṣàlẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlàyé tó ojú kété àwọn onísùn náà títí wọn di ojú kété àwọn ẹlẹ́wọ̀n tí ojú àwọn ẹlẹ́wọ̀n ńlá ọlọ́kùnrin ṣàwọn lẹ́sàlẹ̀ bàbá yẹn ń sọ̀rọ̀ àwọn ìjọba sàwùdí ní ẹwọ ọmọ prince yìí ike ẹwọ wọn ti kíní wọn wọn ní kẹmọ ẹjọ sàwùdí wọn ní kẹmọ ẹjọ kíní kẹwọlé wọn ní kẹmọ ládé lélẹ ìgbésí mọ ìjó wọn wá gba aláyè ní sàwùdí wọn ní kẹmọ ẹjọ kíní kan kan wọn ní káwọn obìnrin kan kan ní wọn wá mọtò wọn firi kíní kan. wa ni ẹwọ àwọn ẹni yìí ṣé sàwùdí náà ẹkẹ ẹ máa kú ni àbí àwọn afáàtà orílẹ̀ ẹ̀kẹ́ máa bú àkọ́kọ́ náà ṣé gbogbo fásiwọ́ àwọn afáàtà orí bimba òfìní sheikh ọ̀zán eh, sheikh lọ́hẹ̀dán gbogbo àwọn gbogbo àwọn afáàtà mẹ́bẹ̀ tó jẹ́ àpá ńláńlá àtàwọn tí ń bẹ láyé ní wọn nípìn ẹ̀ ní fásiwọ́ ẹ̀ nìkan nínú wọn tó sọ̀kọ́ ti pé ẹ máa jó ẹ lè máa lùlù ní ijó táwọn prince yìí fẹ́ máa jó yìí àti pé kóbìnrin kọ́ wa mọ́tò gbogbo ni wọ́n takò pẹ̀lú reason tẹ́ ẹ bá wọ́n pé àwọn ọmọ tó náà fẹ́ máa jó yìí táwọn ńlá ìgbé rẹ̀ ṣe lé jó tí káwọn yóò firi ẹ wàá rí pé fatiwa ẹ̀yìn ìmọ̀ánù mùsùlùmù fatiwa kọ̀rọ̀dọ́ wí náà làwọn ọmọ yẹn kà ni wọ́n ní àti ah, káwọn afa kan náà nì ike pàtẹ́yìn afa sàwùdí sẹ́yìn sọ pé káwọn ṣe kí ni káwọn jó káwọn ṣe kí ni afa kan ló ní yẹn jó yìí pé kò sí nǹkan ibi táwọn bá lọ rẹ̀ ṣé afáàgbà wúlò ẹgbẹ́ ẹmọ búlì sí àbí ṣé àwọn ọmọ ìyá ẹgbẹ́ ẹmọ búlì sí ní àwọn fíìmù àbí tani tó fún wọn ní fún wa yẹn ní ẹgbẹ́ ẹmọ bú pé àbí kẹ̀dẹ̀ dákẹ́ pé ń hmm, kátó wà fún àwọn ẹ̀rọ àwọn ẹ̀rọ ńlò wàlá ibi ṣe kẹ́sì nìyẹn tó bí tí mo ti lọ ní pé ìbá àwọn olórí lò bí súnà ṣe kọ́ wa nìyẹn tòbó ṣe lè wò kó tó wà ìrọ̀ àìta ànàkẹ́ àná wọ́n dà kó o ní pé ìwọ náà jẹ́ wọ pé a ah, mi náà ti tó báyìí lọ́ọ̀rì bẹ́ẹ̀ olúwa ti jọba o má lórí o má ìjọba ṣe máa ń fa o. bákan náà anábì tó ní wọn la kẹfùrọ mina zahabi má lójú ogun tó ju ogun ẹ̀ tó bá dé yòókì ń ṣá wà ìnà halak wàfọ́rọ̀ ọ̀páàbò kódà kó kú síbẹ̀ kódà kó gba àwọn tí ẹjọ́ jẹ́ ọ̀rẹ́ tí wọ́n sá yẹn ní gbígbà tí jihad ń jẹ́ jihad wò tí wọ́n jẹ́ rẹ̀ pé tó ní adarí tí ó darí rẹ̀ kìí ṣe jihad ní kéwọn ní à ń lọ sí ìlú wọn ṣe pé à ń lọ sí ìlú tàó à ń lọ yẹwẹ rẹ̀ wọ́n ṣe kí ni bẹ́ẹ̀ wọ́n gbé fún wọ́n bọ̀ fún afẹ́rọ̀lẹ́bá torí ìjọba ó mú yàn ìjọba tó lè ṣe kéde ló lè dẹlugéètì àwọn sọ́jà lọ́bẹ̀ gbéra ẹ̀ ṣe ìwé ẹ bá rí bí wọ̀ ìjọba wọn ò pé àwọn ah, fẹ́ ṣe kíní yìí ẹ wá rí bí wọ̀ ìjọba ìjọba ní ẹ bá wọ̀ rí àmọ́ bá ṣe lọ lè arrange tí wọn títẹ́ lè ṣe nìyẹn àwọn kẹlẹ́ ìjọba lè ń lọ jihadi kan yẹn o tó lẹ́yìn kọ́lá aláṣẹ o ẹ̀yìn kọ́lá aláṣẹ o àìmọ ìyá di àwọn èèyàn kódà ní mi ti bọ́ lórí irú nǹkan báyẹn tó ní àwọn ti jẹ́ àjò fún ọmọ káàkiri bẹ́ẹ̀ náà ni èèyàn ń gbé mọ́sálásí kan máa di ẹrù káàkiri tẹ̀bílíìkì tẹ̀bílíìkì ṣe jihadi ìjáde ìjáde ọjọ́ mẹ́ta oṣù mẹ́rin kì í ṣe jihadi náà lẹ́fẹ́ kú sí lẹ́sọ̀ fẹ́ pa bàbá bàbá ẹ̀ pa ẹ̀ dọ́kítọ̀ fún ọ̀sán tó ṣára fún sí jihadi lẹ́pẹ́ ìjáde ni bídí àbúrúkú tí ò dá tó lé kẹ́rẹ́ tó bá súnmọ́ tó bá máa dáwà tẹ̀blíkì lúgbà pé wàláhì dáwà tó léwu ni dáwà tó léwu ẹ wo tí tẹ̀blíkì bá jáde lọ jáde tó bá lóun lọ oṣù mẹ́rin rẹ̀ yẹn yóò pa fóònù bàbá rẹ̀ bó ṣe lè kọ́ mọ́ pé tó bàbá yọ̀ lórí pé ìyá rẹ̀ bó ṣe lè kọ́ mọ́ pé tó kò lórí pé ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ bó ṣe lè pé tó kò lórí pé ṣé jihad nìyẹn yẹlẹ náà tẹ̀blík gbà pé wọ́n tó bá jáde oṣù mẹ́rin ò lè ní ìmọ̀lì tó pé ìmọ̀lì yẹ kín ò lè rí àbí níbi ìjáde dáwà tẹ̀blík wọn náà dáwà àìgbọ̀kú tó ní agbára ní dáwà yẹn ọlọ́wọ́ bá nílé ìta àrọ́jí àrọ̀jọ̀ ẹni tó bá ti jẹ́ amúkùn tí ò lè rìn arọ òun ní láìsí láti lọ sí ogún ẹ̀sìn tó bá lọ tó jòkó lé òun lé láìsí tẹ̀bílíìgì ẹ́kìlì owó ti tẹ̀síkìlì arọ arọ tó wọn kó sínú omi wàláì mórí ní orí lórí mórí ní o mórí ní o níbẹ̀ lórí wásaàbù mi láì bẹ lórí fóònù mi arọ tó ipé ìdíní fi ń wọ́ ìdíní fi ń wọ́ wọ́n ti tẹ̀síkìlì rẹ̀ lọ nítorí kìlọ̀ fún yín ní tẹ́lẹ̀ padà tó ṣára fún àbí síbẹ̀ ṣe rí bẹ́ẹ̀ lọ́n ṣe ìkàrọ̀n àwọn kan bẹ́ẹ̀ yín bú tó ní agbára ló ti lè kó sára fún láwọn kan bí gbóni ẹ̀ ẹ̀yin lè dẹ̀rọ bú yẹn báyìí la ilaha illallah ìkúrọ́mù yín dà nínú àwọn nínú àwọn six point yín tẹ́lẹ̀ ìkúrọ́mù wa bẹ́ẹ̀ ṣé ara yín nìkan lè mọ́ ṣe ìkúrọ́mù fún abẹ́tí wá ti gba dáwà yín lè ṣe ìkúrọ́mù fún ẹni tó bá ti gba ti àgbá wà ní abẹ́tí wá takò yín èyí bẹ́ẹ̀ ni tí máa ń takò ìníbàjá wàláì ó jẹ́ làákàyè kó àwọn òkè kí ni tí wọ́n bẹ́ẹ̀ nígbàjá wàláì yẹn ló ń sọ kí nìyẹn ike iṣẹ́ ti tíyẹn bá ń takò yàn kì í ti ń takò nínú iṣu ìdẹ́jú pé kí ni ń takò mí fún náà èèyàn ń bú ọ kí ni ń bú mi fún bẹ́ẹ̀ bí wọ́n ṣàfi wọ́n ṣàfi ní ìdá sábẹ́ni nọ́ọ̀sùn تزجرت رفعة قل ولا عيب إلا أن ó ní tí n tó jẹ́ láìsí tó jẹ́ aburú ní pé tí ìyàbá ń bú mi ẹ̀ ńlọ ga sí ni n kò lè fi téèbù yẹn fi jẹ́ tèmi sọ pé mi ni mo kọ́ sí ebú yẹn ẹ wúra yín ni ẹ̀yin tẹ̀ bírèkì ṣé ń sọ pé sára fún yín sọ fún yín ṣé ń rọ́ ni sáwọn làkọ́kọ́ àfa tí ó kọ́ sọ fún yín ni ẹ̀ ń gbé kíma káàkiri ẹ̀ ń gbé kíní káàkiri lérí kí ni ṣé ẹ̀sìn òdodo ni ìkan wọn sọ pé á ah, àwọn pọ̀ bàjẹ́ bàjẹ́ kírísítẹ̀nì pọ̀ jù yín lọ ẹ lọ ẹ lọ sí ẹ̀kíní ẹ lọ rí díìmù ẹ lọ rí díìmù tẹ̀blíkì wọn mọ̀ fún mọ̀ fọ́nù bá wọ́n ní á ah! òun yóò kàn lọ jáde lọ lè bá mú àwọn àwọn bọ́dà tí wàá pọ̀ rẹ́kẹ́tẹ́ ṣáràbù ṣáràbù bẹ́ẹ̀ á àtẹ́yìn náà ṣe ìyá báyìí ẹ̀yìn bàbá ìlú ìtòwọ́dé lọ ní ọkàn mọ́ ní pé ìjọba bá pàkó tẹ̀blíkì tó bá sáàpù mọ́nà hajj wọn yẹn bó ṣe lè kọ́ mọ́ respect rẹ tó wàhálà wọn ṣoṣo padà sí ọ àmọ́ tó bá sáàpù rẹ sábà jẹ́ sábẹ́ rí ọmú ọmọ àti bí arìn yẹn ọmọ àti bí arìn yẹn. tó súnà anábì sọ̀lá ọ̀nà sọ́nà mẹ́lẹ́dì àlè súnà ó ti ṣe súnà ó ṣe súnà ẹni àtọ́lé ni ọ́ tó ti jẹ́ mùsùlùmí ẹni àtọ́lé ni ọ́ tó ẹ̀yìn ayọ̀ ní àlè súnà kọ́ mọ́ ńlá láti ẹ̀yìn àti nítorí pé ọ̀gbọ́ tí wa ń takò wa sọ́ọ́lù tó lọ́ọ́ yẹ ìṣòro tìfò padà ẹ kẹ́yìn ìṣòro tìfò tó kọ́ sọ́ọ́lù padà ni ìpè tẹ̀bílì kìí ṣe bíjà àbí bí àwọn tó lọ pé bíjà ni tẹ̀bílì kìí ṣe àdáyé ìlànà bíjà ni inú wa ni tẹ̀bílì kìí ṣe bíjà òfin kẹ́yìn wa ti báwọn náà fi ń ṣe òun ẹ wà kó ẹ̀rí wa ẹ wà dùn tóbi tí mo ti lọ òun ni pé ọ̀rọ̀ jihad kò sí lànà kò sí jáde pẹ̀lú ìgbẹ́nu jihadi o dídá àmì ilé o bákan náà wọn ń fi kàmí sọ́wọ́lé anábì ni máa nánú owó tó bá ní o ara ahli fara ní rẹ náwó fún ìyàwó rẹ náwó fún bàbá rẹ náwó fún ọmọ rẹ mọ̀nyà ọmọ sí wọn òun ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọlé àtọ́fà ẹ̀kọ́ ahli anábì ni bákan náà gbé ọ̀pá rẹ sókè sára alé rẹ ọmọ ìnàyàwó rẹ̀ ìnàyàwó rẹ̀ ọmọ ìyẹgba ẹlòmíì ń náyàwó pẹ̀lú ẹgba àmọ́ ẹnu rẹ̀ kúláńlá tó ń lé ju ẹgba lọ́mọdé lẹ́nu ẹlòmíì gbogbo ọ̀nà tí ìdáwọ́ fi ń náyàn ló ń náyàwó rẹ̀ lọ́n nara lé rẹ̀ tó bá ti ọ̀yọ́ kó ṣàtìṣe ṣàlójúkó ìyẹnì ṣàkóṣe rẹ̀ kàpọ̀ bá ti lọ́ọ́ rí báyìí ìbámu ṣe báyìí kẹsìmọ́ bá tẹ̀lé ayé lọ ní dáadáa tó wà lókun náà nẹ́bí nìyẹn bákan náà wà á fi fa òǹfìlà máa kó ìbẹ̀rù ọlọ́run ọba nínú ọkàn wọn níbi ká ara léèrè ọjà kò kí mọ̀jíkà jẹ́ tí ó lọ ọlọ́run ọba tó bí hadithi alákọ̀ọ́kọ́ bí o ṣe jẹ́ nìyẹn náà. حدثنا محمد بن كثير قال حدثنا سفيان عن عطاء بن ثابت عن علي عن عبد الله بن عمرو قال جاء رجل النبي صلى الله عليه وسلم وقال جئت مبايعك على الهجره وتركت عليك الامتياز قال قلت عن منزلك رسول ما كان عليه وسلم كان بينهما نعم. آه، حديث لك الجنوب آه، بابه محمد بن كثير ولا بن سفيان عن عطاء بن سائد عن أبيه عن عبد الله بن عمر قال أي عبد الله بن عم قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم من يرقم ثواب النبي صلى الله عليه وسلم قال أنا جئت أبايعك إن مدين واشي بيع فوني على الهجرة كما فيه شي هجرة هنا فتح اليوم لطل مدينة أما وتركت أبوي يبقيان قلني مواجهة أو بيد مجيج وانسكم إن زمنا بشي هجرة شنو قالوا يا شي هجرة لطي حبشة ويا شي هجرة لطي طائف tó ọ̀yẹ́ ṣe bí ọmọ sí Madina àmọ́ ètò súnmọ́ jùlọ fáwọn ìjọ tó wà níwájú títí ńlọ Madina yẹn ni náà ó ní àwọn òbí mi wá ń sọ fún sọ fún ọ mo fẹ́ ṣe ìjọba pé mi náà fẹ́ lọ tó àfa mi ní lílọ Madina yẹn pé Madina táwọn ẹni kọ́kọ́ ń àwọn kan lọ kó tó di pé àlejò yẹn fẹ́ wá lọ ànábì ní ẹ̀rọ jẹ́ ilé ìyìnbá lọ́ni báwọn yára fi bàbá rẹ̀ lé fàbẹ̀ ṣíp hóma kó pa wọ́n lẹ́rìn kàmá àbùkẹ́yì tàn hóma bó ṣe pa wọ́n lẹ́kùn yẹn ẹ̀kọ́ tó ń sọ àbíkójú kan dákẹ́ tó kọ́ wá dá wọn lákẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n títí tó fi wá rẹ́rìn tó wàá yọ̀ lọ́bùkọ́ lọ tó wọ́n bá ti dé lọ mọ́ tó ọ̀rọ̀ hijira náà ni eléyìí tó pé kúkú ní àyè kan nítorí ẹ̀sìn ọlọ́run fi ọlọ sí àyè kan pé èrè tuntun ń bì yé lọ. tó ibi yìí náà ní sè àwọn tẹ̀pílìkì tó máa ń pè ní hijira náà eh, ń pè ní eh, ànábì tó kù ní mọ́ká tó lọ màdínà ńkọ́ ànábì wọn lọ lè ń gbé bẹ́ẹ̀ yẹn kò jọ ẹ mọ̀ ní pé tẹ̀bílẹ̀gì fọlọ́nkọ́ ńlá àwọn níbi àìmọ̀kan ìlànà àìmọ̀kan torí pé kí ni ẹni tó yẹ pé kápẹ́ńtà ni mẹkáníìkì tó bá ti wá lọ oṣù mẹ́rin ó ti di dá ẹ̀yà ó ti nàìjíríà ọmọ ti dá wà àti orí àti ọ̀là òun náà ó ti di ẹ̀ńtọ́ pinpoint ó ti mọ̀ ọ́nà bọ́sẹ̀ wá rí káàkiri gbogbo àgbáyé nìyẹn o ó ṣe rí káàkiri gbogbo àgbáyé nìyẹn so wallahi Dr. Sharaf kọ́lọ̀ kó fi iṣọ́ rẹ̀ tán ẹ ní abúlé kẹtẹ lè ṣe fún wọn wallahi àti abúlé tọ́lọ̀ bá ní oṣù wọn á ti ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ní kábúrú oṣù wọn ìdí nìlá torí pé ìpèpè òdodo ni wọ́n ń pèpè máa wò ó ike kí wọ́n ti máa bá ẹ̀kọ́ náà bá ìyẹn ọ̀kan ojú ti ń bọ̀ ọ̀tọ̀ ní kò wò bí ó ti ń bọ̀ ọ̀tọ̀ bí ó ti ń bọ̀ ọ̀tọ̀ ẹnìkan kan ń jẹ kí ló ń kí ló ń kí ló ń sọ bẹ́ẹ̀ ibi tó bá tún ṣe dáhà táwọn èèyàn bá wá gbé ìbàjẹ́ wá bá wọn bẹ̀ kó wá dákẹ́ wọ́n gbé sílọ̀ wọ́n ṣubú mọ̀ṣọ́ níbi tí Dr. Sharafu ń gbé ẹ wá ní kó ní túnú dákẹ́ àdúgbò tí wọn náà máa ń ṣe mòlúdì ń bẹ ìjọ ń ṣe báyìí tí wọn ń wù mí lẹ́nu pé àti kí ṣàlàyé ọ̀rọ̀ mòlúdì fáwọn èèyàn o nítorí máa ń lù nínú tó ní òun lè ní òun lè mọ náà láti pé òkú ṣẹlẹ̀ sí ọ kú ṣẹlẹ̀ sí ọ tó òun ní bí ọlọ́gbó iṣọ rẹ̀ sọ ní kò sára àwọn tàbílẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ àwọn lè di ìfẹ́ ẹnu àdó àti wọn lọ àdó àti wọn lọ torí pé kí ni gbàtọ́ mi yẹn bá ti bẹ̀rẹ̀ tí bá ti rí ẹni tí títí ń pèyàn sáà kí ìsílẹ̀ nílànà téèyàn rìn ṣẹ́rí ìròrí dídò ẹ̀ka kìí sí ọ̀nà ọ̀tọ̀ nìyẹn ṣẹ́bígbà kan bẹ pẹ̀lú ohun rí challenge ohun rí challenge ní gbogbo abí tábí yẹ tábí wà ní kékeré sokola iye làwọn kí wọn fi ń pe ẹni tí wọn fi tún náà lẹ́sìn tí wọn lọ pé ní pẹ̀lú tó torí àwọn ẹni kọ́kọ́ àwọn ẹni kọ́kọ́ rí ohun sì ní challenge kankan ìyẹn ò túmọ̀ sí kò tó ní ó lè má sí tòsí wa torí àdéhùn alẹ́sàn náà ọdún náà nígbà ayé yìí kò ní pòpùlá láì lè rí ẹni tí ń wà lérí ojú ọ̀nà òdodo ó lè má sí tòsí wa ohun ẹni yẹn lè má jákè tó ń wù rí challenge bá ṣe ń rí lásìkò yìí wọn àwọn òkè tó kú náà ni pé káwọn ìṣàlù láti sọ́tẹ̀ wọn sọ ìwọ́n àbúrú bẹ́ẹ̀ ní ọmọ ibi tí ìyẹn ti máa ń ṣe ìyẹn wà ní àpá àá tó ìlú tó lófin tó ní kíní ẹni ẹtọ ẹtẹ ẹtẹ ẹtẹ kó sanwó ẹfún ọtí kíní ó ti jáde ó pariwo yín pé ẹdán o ẹdán o tó bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé wọ́n lè ṣe irú nǹkan báyẹn tó lè ṣe ṣe báwọn ti yorùbá báyìí kò tó ah ń táwọn rí àwọn táwọn ní àwọn hara àwọn hari tó ní agbá ẹ àwọn ọlọ́pàá àwọn àwọn náà wọ́n jẹ́ra àwọn ọlọ́pàá bá tó ọlọ́run kọ́ mọ́ṣá kan fún wa tó kọ́ bá aṣọ rẹ̀ sọ́ọ́ fún ọ̀ṣọ́dá ó sì fún àwọn ọmọ ìlú kọ́lọ́ kó tó wọn bí ọ̀nà نعم حديث لك حدثني علي بن جعد قال أخبرني شعبة عن حبيب بن أبي ثابت قال سمعت أبا العباس الأعمى عن عبد الله بن عمرو قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يريد الجهاد إلى رقم كان أخبره هو أبا النبي صلى الله عليه وسلم ثم سلم في جهاد فقال أحي والداك النبي وأنا شيء أو أقول أن يجي ولاي فقال نعم قل بني وانبلاي فأنا بنفسيهما فجاهد جهاد ليه lọ́mọ jà lára àwọn èèyàn o àwọn ni ọlọ́mọ ṣe dáadáa sí ẹni ọlọ́mọ ṣe dáadáa sí tó o náà ní pé òbí ọ̀rọ̀ wọn lágbára gan jihad lẹ́fẹ̀ lọ sí bí ogun ogun ẹ̀sìn anábìyẹn ká ẹ̀kọ́ máa lọ lọ́mọ ṣe dáadáa lé fáwọn òbí rẹ̀ torí láti mọ̀ ipe ṣe dáadáa sí òbí tó bí wa bàbá àti màmá nítorí jẹ́ dandan ni o tí o bá fẹ́ rí ìyọnu ọlọ́run ọba ọlọ́run kò ní kí wọ́n rí ìyọnu rẹ̀ ìbákan náà ẹ̀kún rí jihad nígbà tó ń sọ yìí kì í ṣe jáde bá ogun ẹ̀sìn ní jẹ́ báwọn kì í ṣe jáde gbogbo ẹ̀sìn náà ni tẹ̀blíkì ni mo tún jihad sí ìjáde ìlú ọgbẹ́ tó ti jọra wọn ní òrẹ́ tó lè máa kéwú tó sì tó ní sincerity kó kéwú rẹ̀ tó dùkú láàrin àwọn eléyìí. tí wọ́n ní òun jẹ́ alim alim alim wí òun ló ń jẹ́ ẹ̀dà lọ́mọ jẹ́ òun ló jẹ́ alim wọ́n ẹ̀dà nam báàbù man adraka walidayhi falam yudkhil al-janna. باب من أدرك والديه فلم يدخل الجنة حدثنا خالد بن قبل قال حدثنا سليمان بن

الإمام البخاري عليه رحمة الله قد ترجم بعض يعني من أدرك والديه فلم يدخل الجنة ọ̀rọ̀ nípa ẹni tí ọba bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé òbí rẹ̀ òbí rẹ̀ ń bẹ láyé kò wá rí àlùjẹ́ náà wọ̀ lára wọn ẹni pé ó wá wọ náà lára àwọn òbí yẹn kò ṣiṣẹ́ ló fi gbére àlejò ńlá lára àwọn ìyẹn ni pé àwọn ọ̀nà oríṣiríṣi tí àlejò ṣe lára yìí dáhùn ní ọrọ̀ àlejò ńlá ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ rẹ̀ náà ní al-iman al-iman. سالكوا إلى رحمة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للذين آمنوا ṣùgbọ́n yóò ní ọ̀rọ̀ ìjẹ́ nínú ìṣẹ́. tó ẹ̀rọ pé wọ́n ti sáré ẹ̀rọ kan sáàbì kú nìkan. tó nínú bí ẹ̀rọ pé wà ìjẹ́nà ọlọ́run ní àjẹmáà àtàkùà ẹlẹ́ nínú bí ẹ̀rọ pé wà ìjẹ́nà òun náà ní ìṣe dáadáa sí òbí òbí méjèèjì. àbúrò rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ bí ọmọ ẹ̀ rọ́bùnà àǹkó imú rẹ̀ ń gbolẹ̀ imú rẹ̀ ń gbolẹ̀ àyíká ni pé ojú tì ó yẹ pẹrẹ ó dín ẹlẹ yẹ rọ́bùnà àǹkó imú rẹ̀ gbolẹ̀ nípa ó yẹ pẹrẹ ó yẹ yẹ ẹlẹ kálá nẹ́bí sọ bẹ́ẹ̀ ah wọ́n sọ bá ní taniani taniani. So, من يا رسول الله من سالمية شروع لي أفضل الله في أو أسلوب جذب القلب للانتباه إلى المتكلم أو نسيء يعني ما بين فايد مية نسيء ما بين باطرة أقبل لنا أرى النبي صلى الله عليه وسلم يقول أوه بيوري أوه بيوري kọ́ra yẹn fún ẹni tó bá ní irú kaba yẹn níbi tó bá ń túṣe àwọn ọmọ kéèké àbẹ ẹni tó bá ń kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ tó ẹ̀kọ́ rẹ̀ yẹn yóò mọ ilé àwọn èèyàn náà torí yóò mọ kárí àwọn èèyàn lọ́nù yóò mọ kárí àwọn lọ́nù ẹlòmíì ẹnu tó tó tẹnu rẹ bá tó tó mọ̀rọ̀ gbé kalẹ̀ náà ni àwọn ẹ̀rọ fi ń gbádùn gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ dandan ẹ gbọ́dọ̀ ní kan méjèèjì tó inú ọ̀nà tábìlì máa wá lọ ọlọ́run fún ànábì ní ìjálá hán ẹnu ànábì tó jẹ́lẹ̀ iná ànábì tó wá tó lọ bí ẹṣin mọ́ tún fa ọ̀kan àwọn ẹni tí ẹ fẹ́ bá sọ̀rọ̀ ìwé ìlànà ànábì sọ pé áá àbá kó máa bá a ah, ojú ti ẹni ọ̀tán fún káàtán rẹ̀ ayélujára tẹ̀sí bọ́ọ̀rọ̀ bá wàlẹ̀ sáni kò tẹ́ tí ò ní wò pé sáni gbàtọ́ wá di àlẹ́bí wọ́n tẹ̀lé sáni wọ́n tẹ̀sí gbọ́ òǹtọ̀ òṣì òǹtọ̀ ẹnì kan ò ní kájíkà lọ́sọ̀rọ̀ ó ti síwájú lé fún àárín ìwọ́pẹ̀ tí wọ́n ní àlẹ́bí ni man adraka walidayhi inda al-kibar ẹ̀ńtọ́ bá òbí rẹ̀ wọ́n ti wá dàgbà ọba wọn lárúgbó ọba wọn lágbàlagbà tòtò ṣe pé àwọn àṣìyá wọn máa abọ́ kan lóde ẹ̀bá nu wọn ó ti dàgbà tó ṣe pé padà kọ́lá náà ènìyàn wá wọlé lára wọn ìtẹ́nìyàn ò ṣe dáadáa tó wọn ènìyàn ṣẹ̀ wọn ènìyàn ọ̀pẹ̀ ní bá tọ́ ènìyàn tí máa ń bí máa ń ṣe ní àwọn bàbá rẹ̀ àti màmá rẹ̀ tó eléyìí jẹ́ ẹ̀kọ́ lálá fún wa nítorí tí anabi tó fi sọ pé àbí kúrò ayé àkùrán náà ó ní àkùdóhùnmá áwọn kìlá ọ̀nà ó ní ọ̀kọ́dọ̀ rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana imma yablughanna 'indaka al-kibar torí pé ìgbà àgbàlagbà yẹn àwọn òbí yẹn wọ́n ń níbi àmójútó ó mi pé ìwọ́n ti dàgbà nígbà yẹn ìwọ náà ti dé ipò kan àwọn tó wá di arúgbó wọn ò àwọn nǹkan kan òbí mi ọmọ mi ò lè sọ pé á dájú máa ń nígbà yìí kéré àmọ́ yóò rí pé n ò lè nà ọmọ nìkú kọ́lá kété dàgbà n ò lè nà ọmọ tí olú wa ń lọ ìdàgbàgbà yìí nínú ọkàn rẹ owó lọ sí sọ́ra rẹ o lọ sí sọ́ra rẹ o kí ni kankan so ẹlòmí ọ̀bẹ náà ni yóò sì yẹ apá rẹ ó lè yọ apá rẹ ó yẹ ọ̀nà kílẹ̀ yìí náà ń nà ọmọ kílẹ̀ ń nà ọmọ fún òyì so kí ni yẹn kí ni ó ti lẹ̀ bí wọn tilẹ̀ yẹn ṣe máa ń lágbára sí bí ọdún ní wọn bá ṣe ń dàgbà sí so àsìkò yẹn wá ni wọn ìdùnnú ọmọ kódà àti wọn gbogbo everything ló ti lẹ lásìkò rẹ̀ ìtòkùtò ọmọ yìí ni kéńtì òní ọba wọn ní jẹ trófì ni ọmọ mi ń bẹ pé pé yóò mọ wò pé ẹ ń tọ́jú wọn tó ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu ṣé o kò nǹkan tó ń fẹ́ fún wọn tó kódà wá sí pé nǹkan tí kò tún yẹ kí wọ́n máa béèrè náà ni wọ́n ń béèrè àbí nǹkan tí ò yẹ kí wọ́n máa ṣe ni wọ́n ń ṣe ọmọ ògbódò tó dìde kó ní wọn mọ̀ bí ojú wa tí mo sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn náà torí kí wọn máa lè kékeré ni kí wọn kàn àbúrò ara wọn ìyẹn lórí òbí yẹn wọn fa gbó lọ sọ wọn bẹ́ẹ̀ àmọ́ àwọn kan bá bẹ́ẹ̀ tí wọn àgbàlagbà tó ń bẹ tó ń mú gbó àgbàlagbà tó ń bẹ tó ń mu ọtí tó sì lọ́mọ àgbàlagbà mi ń bẹ ẹbọ gẹ́gẹ́ ló ń ṣe ó sì lọ́mọ ọmọ ti dàmọ̀ fún nǹkan burúkú lélẹ́yìn tó ọ̀yẹ́ gbọ́dọ̀ wọ́n bí wọ́n ti ṣe pẹ̀lú wọn wọ́n ti já láburú kọ́mọ́jì pa àtàrà tí wọ́n lọ́lọ́ wọ́n tó wá tó bí kíni wọ́n tó dá láburú tó àti kí wọ́n ṣọ́ra dáadáa tó ànábi ni a ah, owó ó burú fẹ́ nìyẹn rọ́gbọ́mọ ẹ̀ ń kù kó a jẹ pé èèyàn ní òbí láyé èèyàn wá wà ìjẹ́nà ní sábàbí tí wọn pẹ̀lú pé yẹn ṣe wọn fá tọrọ yẹn wá kọdùn sí ìyá ọlọ́run ọlọmọkọlọ wọn bẹ. lọ wọn kó bóyá ká dúró báyìí ìka tó wọn ìjábọ̀ tó tó lọ tó àlàyé bẹ níbi àdéhùn afẹ́ká yìí dáadáa òun ìgbìmọ̀ àti wájú ní ọjọ́ mẹ́jọ. هذا رسول الله على محمد وعلى آله وصحبه وسلم نعم أنتم بني كنتم وعليكم السلام أولا Thank you lọ́nà òní gúnlẹ̀ sí ọmọ ẹ̀dí ó ní láti ní ọmọ ìlú ṣé ìyọ́ máa fi wọn náà ní ọmọ na nínú ọ̀rọ̀ tó lọ sọ wọ́n ní pé ojú tó bá ní pé ọ̀rọ̀ ẹ̀sìn kan náà ọ̀rọ̀ ọ̀fẹ́ tí wọ́n á má kojú rẹ̀ wá ní kóbìnrin wọn kúnlẹ̀ tí mo ní ìgbọ́rù kódà ojú yóò sọ pé èèyàn ní ọkùn lówó àpọ́nlé mọ fẹ́ àpọ́nlé lára ń fẹ́ ṣùgbọ́n kàmí lábùkù máa tó èyí ó ti kó rí àwọn òbí kí ẹni tí lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ṣe tó bá ti di ààrẹ ẹni tí kì í kúnlẹ̀ tó sì dúró pẹ̀lú òbí rẹ̀ lọ́nà rẹ̀ lélẹ̀ àmọ́ aláwọ̀ tí kì í kúnlẹ̀ wọ́n sì dúró pẹ̀lú òbí rẹ̀ wọ́n àti ìdílé lásán nìkan òbí wọn ló fẹ́ràn wọn wọ́n àti tó ṣe ìyẹn nìkan òbí wọn fẹ́ràn wọn ju ọmọ kúnlẹ̀ fún ọjọ́ síbẹ̀ ní ìgbà pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó rọrùn ni kì í sọ̀rọ̀ tó ṣòro rárá ẹni pé lọ àyè sàkà alẹ́bí ni tí wọ́n tẹ̀lé mi tí wọ́n tẹ̀lé àwọn òbí rẹ̀ àfi nítorí wọ́n jẹ́ pé ẹ̀ṣẹ̀ ayàtọ̀ náà lọ sọ وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما ألست لا طاعة لمخلوق في معصية الخالق يقول أنا بس تهدي هذا وهو يعمل kọ́mọ wá ṣe ọlọ́run ẹ̀dá kan nẹ́fẹ̀rẹ́ ànábì gbé wá kí ṣe yá kí ànínàfẹ́ tó títí tó lọ́rùn gbogbo gbogbo ẹni tó máa ń jẹ́ ìyẹn òbí yẹn náà kó sílẹ̀ tó àmọ́ tòbí tó wá yàtọ̀ sí ni pé ọgbọ́dọ̀ tún máa tún ṣe dáadáa sí wọn náà wọ́n sọ ṣíbù fún fi dúnìyà máa ń sọ òkúlẹ̀ ìyẹn ò ní kọ́ máa ń sọ̀rọ̀ tó dáa o kúnlẹ̀ yẹn ò ní kọ́ ọmọ sọ fún ọ pé ìní kúnlẹ̀ fún yín bẹ́ẹ̀ sí jù bẹ́ẹ̀ lọ ìní kúnlẹ̀ fún yín tó o ní kúnlẹ̀ ní. ẹ̀wọ̀n mi ò tẹ̀lé lọ. wàlá yìí tó sọ fún yín òun tó wà pátíkébù ní ti ẹyin tí òun ti pátìsì dáadáa ní sọ fún táwọn yẹn pátìsì ní sọ fún yín o. pé o ní kúnlẹ̀ fún mi ní. ẹ̀ẹ́dà mi sọ̀rọ̀ lọ́wọ́ ìrìn. fọ́tò ní kí ọmọ ti rú ilé ilé wúlọ́ ni. ọlọ́run ló fún ọlọ́run láti ọlọ́run máa lọ yìí. tó wọ́n kàn máa wúlọ́ mi ká à tó àwọn aṣọ yín tí ẹni bá yín pọ̀ níjẹ kadà tó ó sì wọ́n lo yàrá lọ sí ẹ̀ nítorí táwọn aṣọ yẹn à ẹsẹ̀ ti da kóyin náà lò nítorí àgbẹ̀pọ̀ ó ti jáde ní ẹ̀ lọ́ba ọ̀dà náà òbí ló máa ń pè à ṣe kókólẹ̀ tó wá lè tó gbogbo nǹkan tó ń ṣe yìí tó o gbọdọ̀ sọ fún ọ ṣe ṣe wà láàyè ìrẹ́kọ́lẹ̀ fún ìgbẹ́ tó gbúrẹ́ lọ a túnlẹ̀ mi ṣe ẹbọ ẹbọ ní lóṣù àwọn kò ní sọ fún ọ ọba ọkàn ní ṣe náà ni bí wàá ní gbogbo gbogbo tó bá ní pé òṣè tó bá ta kò ọlọ́wọ́ wa kò ní ṣe òṣèlú tó fún ọ tó bí ẹ ti máa ló pẹ̀lú ẹni èyí kan kọ́nà ní ìjọba mi gbọ́ ní bí ilé gbogbo ọmọ tó ní gbà nígbà yóò á kò sọ̀rọ̀ akájà ni ẹ má fi oṣù ọlọ́run ẹ ẹ kò sọ̀rọ̀ ayé mọ́ náà dúpẹ́ ẹ ẹ ẹ ẹ bẹ̀rẹ̀ nítorí ọlọ́run à ìrọ̀rùn tí wọ́n lọ ẹ̀yà. Thank you. Thank you. ẹjẹ́ nìkan tó burú ó fẹ́ tó burú ọ̀fẹ́. Àyíkọ́ lọ́rọ́ dé, ẹ̀lẹ́wẹ́ lọ! àbí ìyàwó àgbọ̀. Ṣẹ́rí ní ìlú alákọ̀ọ́kọ́ àwọn òbí tó arọ gbogbo àwọn tó ń jẹ́ òbí bàbá àti màmá tó ṣe pé ọlọ́wọ́ bá ní kí wọ́n lé ọmọ tí ẹ̀sìn ọlọ́wọ́ bá yí ní ìlú tí wọ́n ń pàkíyèsí wọn pé àwọn nǹkan yìí kọjá pàtàkì jùlọ àwọn nǹkan tó ń rí lórí àwọn akóníjà láti fi àgbẹ̀ àwọn alágbàdá kiri ìkẹmẹ ìpinnu báàgì ìkẹmẹ ìpinnu ìkẹmẹ ìkọlé tó sàn ṣàlàyé fún wa ẹ kí wọn mọ̀ pé àwọn ọmọdé yẹn bí wọn ò ní fẹ́ aburú fún yẹn wọn ò dẹ̀ rí orí kíkẹ́ bóyá tí bàtà gbé fún yóò wá pé ìtura ìwé tó wá ní àwọn kàmá kàpò tó kẹ́ bàtà ìkan tó ìlànà náà ni wọ́n fi kàpò wọn lé ní paracetamol lọ́wọ́ yín ní tí wọ́n kàpò bí i máa ń lo paracetamol àti tó bá jẹ pé dókítà bá ní ẹ máa lo paracetamol bá o ẹ máa lọ ìlànà òkùnkùn yà ẹ máa lo yìí kọjá o kí wọ́n fún ìjọba ẹni bá sọ fún yà ilé ìdí fẹ́ràn yà ni ọmọ tí yà bí kò tí ì mọ pàtàkì jùlọ tó bá lóṣù pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀bọ̀ náà ìbéèrè kejì wọ́n lè tó bá ní òbí ọmọ tó tó òbí rẹ̀ burú ní nature by nature ni tó ń jẹ́ tó lè tó burú lóbi tó pé tó bá bí bá wá ń jà àbí tó bá ń ṣe nǹkan bí ń bínú tọmọ yẹn bá fẹ́ là kò ní gbọ́ àbí kọmọ yẹn náà wá sí tẹ̀lé gbàwó tó wá gbọ́ ìrọ̀ ìrọ̀ tó bá sọ̀rọ̀ kó sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ ọ̀gbọ́ pẹ̀yìlà ṣe á alájà ẹ̀ka yìí á ìjọ sọ̀rọ̀ ọlọ́dà ọgbà mẹ́ ẹ wọlé lọ ẹ̀lú tí lílẹ̀ ètò ìbánilá tọ́run ìwọlé lọ lọ lọ́lọ́ mọ́ni ìwọ̀n náà wá dúró lọ sí ìdí fi ń lẹ̀ kìtì lórí pọ̀ wọ́lá yóò pọ̀ jù ní à ah. èèyàn ti ولا تقل لهما اف ولا تنهرهما فاقرأ في غدا عليكم ọgbọ́dọ̀ jáde lọ́wọ́ ọgbọ́dọ̀ tuntun lọ́wọ́ tó ìdí ọjọ́ ìlànà tí a lè lò nìyẹn wọ́n lọ wọ́n ẹ̀ náà máa bí ìpínlẹ̀ tẹ́lẹ̀. ọ̀gẹ́. ọ̀gẹ́. نعم حديثي هو انه موطا كما المواقع الشرعية في مرتين مرتين في الجميج ثم يكي قوزين بي اليمنى ثم اليسرى kòtò tó ń bẹ wípé àwọn kọfọ alákọọkọ àtọwọpọ ọwọ́ oṣù tó nígbà kan náà ni pé èèyàn fọ ọmọ èyí pọ papọ̀ náà ni tẹ́lá wọ ọ̀tún tó ní apá tó nà náà yẹ ọkọ̀ apá ní ẹ̀mẹ́ẹ̀ta wọ́n wà ní àlùmúná tó ń ná àlùmúná yóò fi ọ̀tún fọ òsì yóò fi òsì fọ ọ̀tún tó ètò wà mẹ́lẹ̀ àmọ́ afámínà lọ sí i pé yóò kọ́ ní hajj bẹ́ẹ̀ pé ọ̀kọ̀kan ọ̀kọ̀kan ní ọ̀dà pọ̀ àmọ́ gbólóhùn rẹ̀ kò kọ́mọ́lù kò kọ́mọ́lù ìjọba lọ́wọ́ ló sọ ẹ̀ kò kọ́ ẹ̀ wọ́n ní àdẹ́sọ̀ sọ́lá ń fọ gàgàlà kàgbéyì kàlá sàmọ́rà ọmọ rẹ̀ níbi lẹ́ẹ̀mẹ́ta àdìsọ̀ so inú sẹ́kọ́ máa fi ń silva tó máa fi ń fún àtìsí ní ọlá tó ní eré ilé àkọ́kọ́ lò òní kan bá lọ sọ̀rọ̀ ìrùkọ́ rẹ̀ kan bá lọ sọ̀rọ̀ ṣé muslim ní ìtànsọ ìbẹ̀rù sọ̀rọ̀ ìrùkọ́ rẹ̀ bẹ̀rù muslim sanẹ́bí fọwọ́ rẹ̀ ṣàlùwàlà fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀gbọ́n fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀rẹ́ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta tòun gbé wá pé mọ̀rọ̀tẹ́yìn mọ̀rọ̀tẹ́yìn àwọn sàlásán sàlásán So, àdìsí tó wà nù ẹ̀yìn bóyá nínú àdìgbà àwọn ẹ̀mí wọ́n tọ̀ kò lè kàn sọ́sọ́ àdìsí tó wà nù kókó náà tó mùsùlùm tó lẹ́yìn ìgbà yẹn tó bá ti pé ìfaradà bí iye Bukhari wọ́n bọ̀ pé ìwé ni bùnmọ́ Bukhari gbà wá àbí ìwé ni ìmọ̀ mùsùlùm ló dágbà wá tó bá ti wọ́n ti tẹ̀lé díẹ̀ àwọn àdìsí àwọn àìlẹ́mù àwọn wọ́n ní àkejì nínú abẹ́ tó náà ń ṣe tiẹ̀ lẹ́yìn tá a papọ̀ fún ẹni aláṣetò ní aláìsètò lẹ́gbẹ̀ẹ́ náà ìrọ̀ wọn lọ àìlẹ̀. Ìyá ìlú ìgbà àti ìlú ọmọ ọmọ ìlú ìgbà àti ìlú ìgbà àti ìlú ìgbà. Ẹ ń fi rọ́ọ̀kì fáfánù àti fàlànà. tó pé àwọn àlẹ́bí ẹgbẹ́ inú àyà kan náà tàbílẹ́kì ọmọ ìlú àyà ìṣòro fífa fún wọn fi kàn lẹ́nu wípé ẹjáde àtẹnudó kéré àtẹnudó wúwo ẹjáde ẹjáde tó jóná tọ́lọ́wọ́ bá tó àyà yẹn ọ̀rọ̀ jihadi ni ń sọ ọ̀rọ̀ jihadi ni ń sọ aljihad fi sabilillah kì í fi. الخروج الذي هو يستسلم شركم فانفر فانفر فانفر طبعا لك الجالي واسجوا بوين لهم ومن الرجل بيور الجهاد فوق جهاده شركة ولا جهاد فوق جهاده طبعا هو دعوة على الشيء دردني أكثر يكون بيبا طبعا يهيا يهيا kátó lè gbọ́ yé àtúntò tó tẹ̀lé ń jáde kálọ. ẹ̀wọ́n ní ìṣèwádìí tí wọ́n ṣe ń ṣe wá ní gbogbo ń dáa sọ yìí ṣe dáadáa tó bí kò lè yé yín àbíkẹ́ ká lọ sí ìjáde olùgbà bẹ́ẹ̀ náà bá pè àwọn èèyàn sí lẹ́tọ̀ wá rí lò kúlẹ́kúlẹ́lẹ́ látọ̀dọ̀ ìlẹ̀yà títọ̀dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ìlẹ̀yà sàmìlà lọ́sẹ̀ títọ̀dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n lè sí ìgbọ́ yé àdíkò síkiri àdíkò kọ́lọ̀ jáde náà a ìgbẹ́ ẹ̀wọ̀n lè gbọ́ tìbírù wà lẹ́yìn àtọ̀ káfíńtà tó bí wa wọn kò lè yé ọ kó o ti lè rí lò àdíkò kọ́kọ́ ká lọ sí ìjáde náà àbá.